أمرهم ويفعلون ما يؤمرون بارك الله فيك وجزاك الله خيرا ya ya kidai allah du do mole bugi ni imani allah da ma do ojo ki mu bi bo so yi bole mana yani ya ayyuhal ladina amanu o oh, ame obi bi no kedo lojo ki imani di ho mo edo me to be o ko etini yọmọ da dẹrẹ tàbí nù ọdún má nì píọpíọpíọ màmá dé òbí ẹ lẹni mbókọ hẹ étíni ìyọmọ rẹ tàbí nù ọdún má nì píọpíọpíọpíọ kàmẹ ẹ má dé òbí ẹ lẹni ẹ àwọn yorùbá gbogbo lẹ òní kété wọn kọ ní àmọ ìmúnubọlẹ tó tèmi lè ìmúnubọlẹ múnà tó ké kpóyún tòmí kété lẹnu ọkọ ha amẹ́gbẹ̀ má dẹ̀rẹ̀ tíyàn kìdíkìtù rẹ̀ kéèké wọn kọ́ mọ́mọ́ yàgò rẹ̀ lẹ́ pàkóní todo ojú ọ̀kẹ́dẹ́ pa mẹ́ ọjọ́ adúmẹ́ ọ̀fẹ́ pa ayà yìí aláwọ̀ yẹn ni kú àwọn fúnṣẹ̀kó wa mẹ́yàdó bí àṣà mẹ́gẹ́dẹ́ náà wà á léèkùn báàbò kọ́ mẹ́nẹ́ mẹ́ ọ̀mọ́ yàdó náírọ́n bùnà ọjọ́ tẹ́ ó ní ilẹ̀ mi. ẹ̀rọ̀kì adúná ilẹ̀ ìmíjálú ìṣí gas fuel ìfẹ́lẹ́ iye bọ̀tù náà yọ ojú ọ̀kì akábi ní bíbí yé òun yìí ìbókè ẹ̀rọ̀kì ayéwò náà ilẹ̀ dálọ́bà anáàtú wọlé hijara àmú nẹ̀wé ilẹ̀ bámu òkúta nígbà tí ó nẹ̀wé ilẹ̀ dábọ́dábọ́ náà inú nẹ̀wé ilẹ̀ kùnà lẹ́kùnà náà fọ́ ẹ̀rẹ́ rẹ̀ o. ina wewu na unalifu daba nabi muhammad daba mi mumini una chamano don baku upali una unike una extinguisher mumini kwa ule un fire extinguisher but mumini jo nangi tele ngo ne ile de mujbu ami mufassiron kwa ama ami sahabi anibi sallallahu alaihi wasallam abegi aluno yodalu iba ìṣàbù mẹ̀pẹ̀tì gbogbo lẹ́dẹ̀ bọ́ka yàrá kò kọ̀rọ̀ lọ́wọ́ ma gbogbo lẹ́dẹ̀ ìgbó ìtàdórí àwọn káyà ìpìtì àkà ẹ̀rùn àyà ẹ̀yà kà wọ́n sí yẹ́ ni kó àǹfọ́sẹ́kó. yẹ́ ni àmẹ́mú mi ni wọ́n wà mẹ́jà dùgbò náà tẹ̀kù. وعليكم ببوكم نما أمو يكمل أما قزوغلو لمدوه أبوك ما كومي وما نيجا ما عدي جتمك ما سنكل ما ما تدادي وما ما تستازي وما ما تبابا وما kíkọ yìí mẹ́ máa gbọ́ ewu bu náà bó lẹ́tẹ̀ ọjọ́ mú dùn ọ̀dùnkọ́rí mọ́ra oye oh, prevent ma o se ki ma yẹ wọn yọ ayọ ma náà yọ mú òdó lẹbi kọlé yóò mẹ wá. wọ́kú òdó ha ẹnkì ya yẹ wọn náà lè dàlú anáàtú ó nẹ èkì kọ́ lè bọ́dà yìí ìrà sẹ́ni fi ṣe òǹkì máa yẹ ń ayọ́ náà ní òun pàmò ẹ̀ àwọn pàmò ọmọ akúgbò kí wọ́n máa kọ́ ọ́ lọ́gbọ́n máa dé abo kìkọ́ lè bọ́dà lẹ́ẹ̀bà àbùkù náà mà sí fúwẹ̀lù náà yìí rẹ̀ àmọ́ fúwẹ̀lù náà onígbòǹgbò takama takuna bí yàmà káfìrí ta. àléhà màlẹ́ ìkẹtùn wọlé ìjọ ọ̀rọ̀ kuta mọ̀ òkúta àmúkúta wọn yọ ka ẹ̀mí àmúkúta kò ẹ̀ mọ́ ẹlẹ́tùgbàmí ẹnjìníà àmúkúta tó lọ́ọ́ lámàkì. onu àgbọn òkúta okuta ní okuta ihe dudu ko eli lé ogójì ìjàmbá ya yìí ẹnjìníà mi geology máa kó dago màṣẹ́ni gbòòlógò wa ọ̀kẹ́nẹ́ ma kí àmì classes mú mú kí fóònù owó gèdè dago kọ ọ̀rọ̀ àmọ́ òkúta èyí kejì wà ní èyí gèdè ọ̀rọ̀ omi amamda anya dana ni sidu kakukuta ki kifo kifo muwe dako dako kutola mebi to mo kuta je chola monu ma je se paku mena mo kute ki aduna dalo e obe ko mi ko mo ani kabe kabe ni kuta ja ki kuta and it's natural tene ho gwalo kabe din alukɔjɔ òkúta tá a máa kọ́ ọ́ lórí rẹ̀ mọ́. àwòbílẹ́gà nùkúta ìyá tánà àbí ilẹ̀kọ́jọ́ tó ń hàn mí yúgede yà ẹ̀hún bẹ́ẹ̀ yà fọ́ọ̀mù pàkó àwọn àdẹ́kùn náà ẹ̀hún sì rí lẹ́tọ̀ọ̀sì mọ́kùn máa kẹ́ kálkọ̀ àbó ìdẹ́kùn náà kàn wá ó nẹ̀ kì í ni ó ń ẹ̀ dọ́kú òun kẹsẹ̀ àtọ̀ ìnà oyi o kem da da budu ke don ba o ya un o o ya un do pa di no yo dimi ya a hijab dịmị dịmị ene ya ya ma ba o Ma ẹ̀wọ̀n ọgọ́rùn ṣe ṣírìkù ṣírìkù àmúnà àdìfáyìn àmúnà dúkù ẹ̀dìfáyìn náà kì í ṣírìkù wọn wa yẹ làbẹ̀ ká níbi àmuhammadu àmì ṣírìkù ká níbi dìfáyìn fáàmì léèmẹ̀n kì yé yọ àlẹ̀ èé kàmà ó bí náà kàkẹ́ ìṣe ṣírìkù táǹkà níbi ẹ̀ ṣe ṣírìkù ìyẹ́ ẹ̀ nà ádágọ́dá tọ́ ìnàmẹ́ǹkà níbi dọ́ ṣírìkù ṣírìkù ṣírìkù kane ki ashishiri kuko yonge abadu badange lentini ki anyalo tehuna amuno lamu ki na me kaya kaya dona tuna tana ngabelen ungba ni amune payan pande bi ki ashiri kuko na adona na si la amola ki adago tulere ya ne bi adago eko ati ki shudu yene ki jama kwa mengi adona di shishiri siriku ya yewo na shi kó na jẹ́ kí máa kí n ṣírùkù kọ̀mìtì kí o tí là jẹ́ ká ẹ máa ha ẹ ò máa dó ẹ for protection iná kí a ló ọ̀gá ọkọ ọ̀gbẹ́ ìwé gbódò àníbi ìtọ́ ṣírùkù takẹ́ wọn máa ń ọmọ ohun àkóhùn yìí kẹ́ ilé ẹ̀ ṣe táà ilé ẹ̀ tó ohun ẹ̀ẹ́dì àríbèrè pé olú ìdí ẹ̀rùn ṣírùkù fi agbóhùn ẹ̀dọ́mọ ọ̀nà gbónáì abógi náà yà nọ́mà màmá nù kúlá ẹ̀rùn àdó nẹ̀tún náà màmá kọ́ prevent abómọ̀bọ̀ bẹ̀mẹ̀hún lẹ́tẹ́ ní mẹ́hùn bẹ́ẹ̀lẹ̀ àmàṣùgbò màdó náà ìdárò ọjọ́ rẹ̀ ọmọ àwọn ọkọlọ́dámọ́ ọ̀ha dámẹ́rẹ̀. owó nù gbé wọn yìí ya á lè kí dẹ́yìn ọlọ́dún gbé lẹ́kàjẹ́ páyé yú kì á dé nìkí ọmọ yé yú kí n da kámpu wéyìn lọ́yìn ní gbòókà kí yọjọ mẹ́ta wí lọ́yìn ọmọ lónú gbé wọn yìí gbó mi ìtakpara nà kúlù onukó méjì mi sùlù ká ẹ̀ẹ́dọ̀ yí ọ òun ayá bẹ́ẹ̀ lẹ sọ̀rọ̀ tí òrìà ń kàtà or oh, library amanya jari test research research ko yalo amuno bela kita camp muloje na gobe amen do jang ka do ho ja ba ki jang ka do ho amen ki ado ne do mauna wa qudu annasu wal hijara unno yole ga che kumai na men ki ado dalu anukuta kabe anukuta chana el eh, ki ado dalu ó nẹ̀wí ilẹ̀ èkì máa ṣàyàn ọjọ́ kí ṣòfò ọjọ́ ní àmọ́ ẹ̀yà kèmá màmá nàdínì nípa mọ́ ma ní ọ̀nìyí kìnnù bọ́lẹ̀ àmà báàmù òkúta dáná òkúta kábẹ́ẹ̀dì ohun màá nẹ́dú dúnà ọjọ́ nùgbọ̀nùgbọ̀ yìí عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون عليها ملائكة una yọ ọjọ́ ìdọ́jú ọ̀nà àtẹ̀dẹ́kọ̀ọ́sán ẹ̀dọ́ àsopọ̀ wíńbà àmì ìdẹ̀gbẹ́rì una oyin dúdú yìí ni ìnàbókè àdèdè oyin dódó mi nìbá ẹyọ àlégéètì ohun ẹrí àmì mobile kò mà ṣe alert mà ṣe well trained mà ṣe alert by report alùpùpọ̀nà entrance gbòkè lẹ́tù yín prison ṣe dé ẹ̀là àdèkọ́ àmì mobile abẹ́bọ̀ kìtọ̀kùn náà rẹ̀ prison àdìjọ́mọ́là sùkọ́lọ̀ bẹ́bọ̀ ti mobile mà ṣe. màtòkù náà wẹ̀ a kájọ mobile machine ẹ ó ń àgbọ̀ máa díìlù ẹ yọ̀nyọ̀nyọ̀nyọ̀ ńgbà bẹ́ẹ̀gì àdìdà mọ́mọ́ ọ̀nà dẹ màláìkàtù àmì màláìkù ọ̀làkà àmì màláìkù illegal production àmàdẹ ṣìdáàdùn akati màtí ẹni kwahiu màtí ẹ ó

owu wolo ma wo ti mu gu etu owu ewu yɛ imu gu etu amu owu kwayo kwayo du kana mu gu etu imu expiate automatic yi ya expire jẹun kana de yuda mi ma la amu idimọ kọ yọ ọjọ lẹ shidatun kuma rela at the same time geladun ẹnẹ pẹẹdọn lọhùn ma ti eju mi kọbọ ide ẹdọ ma ni. iwo na yọ̀hún bíi rẹ̀ a kọ́lọ́kùn àdóhùnmá àbókè máa gbọ́n kó máa nù kúrá kó tọ́ọ̀nà àmọ́ ẹ̀yà máa ń máa kúrá kó tọ́ọ̀nà ya ẹ̀ka ka ẹ̀ ń àmàyà alku anfusakum wa ahlikum nara. Me cast, cast yourself and your subordinate into hellfire. Kò bẹ́ẹ̀ bọ̀ ṣe kọjọ́ direct yìí Direct opposite ẹnkọjọ́ kàyọ̀ lé ẹnlẹ́ opposite ọ̀la ọjọ́ ngàmàlẹ́. Kú anfusakum àmàmdi alku anfusakum. Tọ́ra balẹ̀ lè tẹ́ ìtura ka ọjọ́ ẹni. إن الخاسرين الذين خسروا إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ألا ذلك هو الخسران المبين أعزك يا قبلة لهم من فوقهم ذلل من النار ومن تحتهم ذلل

ala o bogi wala mo wa bo mo weba because what to call ma ho meji kise wo ma fi ku anfusakum wa ahlikum nara then they went forth to the direct opposite of the commandment given to them in mundi alku anfusakum unga matiko ojo mai innal khasirin alladhina khasiru anfusahum eh wa alihim yawma qiyama amenu igwala mu ngo kwa bomo wi mako ma hu bunate ba eh ala kai weke ya bayo yi elolu magwala ma ee ko le bodo yo ya mo ma ko yo ko mo mai ya ki bibele o ma tene kuma na yi mapokula dini ye ka ka anyị skulu ama ka viri komo ngi education e education ka viri nei ye i mana english bima she toma science e toma english bima abe ka mo tolu ga mo to ele mo toma bele skulu tule ẹ ọmọ àti ìṣọ ọmọlẹ tule eke ẹmẹ ọmọ àti ìṣọ ọmọlẹ yìí ọmọlẹ máa kó tajọ rẹ ọmọ táìlì oyé ṣe ló yí tọ rẹ táìlì oyé ló tọ rẹ kí ni ẹnu gbogbo náà dún ọdẹ ilẹ sọgẹlẹ ní ìdẹtọmọ ẹtẹ ìyàn ẹ kó jọ rẹ òwò gbadagbada òbí ẹ kó jọ rẹ àmọ òbí àlọ rẹ òbí ilẹ ìdọmọ àgbà.

oyi oyi so oyi ŋa tó o do o gbé lɛ a lò lẹlẹ o sórí awa mẹ ẹ kọ dẹ ìjọngi sukulu lẹ yàn tí kì í dọgbò pẹlú lè má yàn nítorí eke màmá jẹ kó kọsẹ dọmọ ni ẹ kò kọsẹ gbé lẹ bíẹ ìjà ọjọ́ ẹni kú àǹfọ́sẹ́kùn wọ àríkùn náírà bẹ́bọ̀ màkọ́ ní tí rọ́jọ́ a màkọ́ ní tí wọ́n jẹ́ ní iná lọ́kọ́sìrínà lẹ́dínà kọ́sìrú àǹfọ́sẹ́kùn wọ àríkùn alàzálẹ́ta huwa alkùsùránù lùmùbí alàhárfù tẹ̀m̀bẹ̀ aláwọ̀ yẹn ni mọ́lùjì má kiri ẹ̀dọ́ mú ìhun ọ̀yàn kẹ́gbọ́ láyé mi bẹ ń dókì dọ́gba ìdókò kẹ dìbí ẹ dàbí ọ̀rọ̀ àyànyàn òun ti àlà àlà ìkọ́lé yòó tóbi àlà kẹ mojójú ọ̀rọ̀ àyànyàn rẹ̀líkà ó nẹ̀tí àmọ́ máa ń bámọ̀ yà wọ́n pọ̀ ilé wọn nígbàgbọ́ nẹ rọ́nà wẹ́ẹ̀dẹ̀ ọjọ́ ohun ìṣe ohun yéjú kejì láìsàwọ̀ àkọsọ̀rọ̀ àwọn olùdíyẹ abúrú máa dẹ náà dayangu okoka lahum hmm. min fawqihim ومن تحتهم ظلل ذلك يخوف الله به عباده يا عباد فاتقون ẹ̀dínkù ọ̀nà kọ̀ọ̀lá ọ̀nà wọn lè dúró ní kùránì bí kìí dẹ́ ẹ̀dẹ̀ ọjọ́ ẹni ọ̀bọ̀kì kìka mọ eh, mama pamọ ya mọ yín ọ̀la tó bí ilẹ̀ yé tẹ́lẹ̀ màkọ́ kura kọ́ ya ma fi sọ ya dí ní ọjọ́ ká mama ma sọmọ ma kìnà ọ̀fà dí ní ọjọ́ má mama nẹ́rọ̀ nà níbi muhammadu kuma mú tìbó ya níbi muhammadu di urumaba lẹ́hùn mi fọ kí yín gbúrẹ́ ló mi nà nà zili imúdọ̀wọ́ rẹ̀ ń bẹ zọlẹ̀ síngùlà ń ti zili zili kà mọ́ jẹun dẹ́. olùbọ́ ọjọ́ ẹni ọjọ́ dọ́ ẹ̀bọ́ la mẹ̀tẹ́nẹ̀tẹ́ nẹ̀ sìtòdó kẹ bọ́kẹ́ wò lọ́wọ́ mẹ́ kọ́kùn ẹ̀kùn àkọ́kà máa na náà dín níbi muhammadu yìí nẹ̀ ẹ̀bọ́ la lẹ́ mi ta ala wọn amanu lubaila alifi sura ko kanan mo dogwa taka wehi amma yatasaaluna ojo kanga mo mauna in saliku ila zillin zi salasi lóhùn mi kò kí n bólẹ́lu mi nẹ̀ nẹ́rí. ama dodo olùbọ́ mi ní yíkó olùbọ́ yẹ ẹ̀fọ́ ọ̀la kàmẹ́sẹ́ ní inú isi àkó olùbọ́ ìṣàmọ́n olùbọ́ ìwọ̀nà wọ́n mi tààtì mùsùlẹ́rù ayé dúlẹ́lù mi nẹ̀ náà ìgbẹ́ ìkọjọ́ káyé lọ́ọ̀lẹ́ ka yọ awé fúláwù ìbàdàn ètùmẹ̀ gbọ́kìdọ̀ ọjọ́ adó bẹ́ẹ̀kì sàmàdùn bá ọjọ́ adé ìgbẹ́ sòjìjì mi mi to da bala mem ta to ya ya ka kuli gudu en ka ya la ka e ba me ho chen me ho apply bring them into application O wasiku anfusakum wa ahlikum nara ala bi rawayo ẹ̀hún àgbọ́n lọ́wọ́ mi kọ̀ kí gbọ́lẹ́lún wọ̀mí tàhàtíhìm gbọ́lẹ́lún. Hákàkó tọ̀ ọjọ́ ọdọ́ gbọ́lẹ́lún mi kìrẹ́ yìí, ń ayà yọ kalẹ̀, ń kọ́ àná ọjọ́ náà. tagma lotu rule ngojoni إلى ظل ذي zi salati إلى ظل ذي ثلاث شعب لا ظليل ولا يغني من اللهب إنها إنها ترمي بشر كالقمر كأنه جمالة ويل يومئذ للمكذبين بارك الله فيك وجزاك الله خيرا أو أياك الله أكا ويبتورا يوغانا الموكدي يعني انطلقوا أو أمكتنوا رايه ليمي أما يالي فما نانا من رتانه oye amamɛkɔ kɔ yɔkɔ wa níbi ma dɔɔna mɛ bitireni ni ŋa amamɛ leni mɛ máa tiri na amamɛ kuma mɔdu ko ya níbi ambassador ya níbi muhammadu sallallahu alayhi wa ni bɔlɔ la maa nya kawo bogi dɛ nkpɛle ko na dɛ kɔma de kuma ma dɛ nkpɛle ko mɛ lɔ ilẹ̀ wele tó zi abolobo le ɖe zi ele sio ebe abe etɔ abe ekpeɖɔ ame ta ɛ olobo kele kalo ɖe olobo egbama ɖe kɔ olobo e bɔ la ŋala ye ni le vɔle le olubo aɖe bɔ la ŋu ne dzi vɔle ŋunya le ma ɖo ki mozilla ko ŋunya le ta ma ɖo mozilla aɖe olobo ŋu de.

لا بليل ولا يغني من اللهب إمدى سلطات بولا a olùbọ́ alùdó olùbọ́ amánìrìnṣe una mẹ̀síba ńọjọ́ múdé olùṣe olùbọ́ mọ́lẹ̀ ohun ìwọ́mùdùpẹ́rù ẹ̀tọ́ ẹ̀tọ́ mẹ́ta lẹ́gọ̀lì ilẹ̀ ṣolùbọ́ àdẹ̀bọ́ ọ̀làwádò olùbẹ́ẹ̀kì una mamude omole dudu fio umidate idudu kuma olùgbọ́ ka ló yà dọ́ olùgbọ́ lẹ́yìn wọ̀nà yókù ní ìmìnà láàbẹ̀ ìyà ìwọ̀n dúkìá ti lè gbé ọ̀gọ̀ ọ̀nà ẹ̀kọ́ ọ̀sẹ̀ yóò bẹ kí dẹ̀bọ̀ la sọ̀rọ̀ olùgbọ́ kí nílẹ̀ nìṣẹ́ ka kìá amoma una ko un ki jago lu bo mo mai galo ki quality una le mo dege innaha innaha tabri bi sharan innaha una kideva tarmi bi shararin yatte chege una e chege una ki ataba yatta shardu ba kel qofu yatte chege una dabene ko ti yele ogene kame mo ni kidai ọkọsùrù kàdọmọ sùn yìí yé líle ẹtẹgẹun dábẹ náà kẹtẹgẹun kà ìdábù yé lé kàmẹmọ èmi ìyá ònyàgbà òyà dábò ya òtí yé ti otu iji èlé ti kọsùrù èyí dúkàdú fásara àwọn àgbà wọ́yìlú ìyẹ́wọ́mọ ìzìn lílmù kàzìbí kó kàánà jimalatun jabal ta ya kurmi da rafuni le jimalatun aya kurmi ulle sifir ye dudu pali alke dudu da gane le munala de ame dudu dudu la ma moti yo yalo ma ka me ako kuma doki dul eh zilli but jimalatun sifir qalla ma doki sifir la ala redi yellow ti yellow ma do sufuru ine but arabu ya ni jimala to sufuru anya kudu mi dudu bi odomo to be na mi ta mi lolo ji ka mi ti ojo to do ya yu obe na ke ti abayo ma ke na go e pa mi ti ake ja anya describe ene pa nga ke ti ke yo abi aka ka mi kìnnà mẹ́kì ti agbákejì yìí ẹnẹ́ yẹ pípa ní ìtì àlìgálà ẹ̀ àkàkejì kò yí òun ẹnẹ́ yìí ní agbára pé ẹnna ẹjẹ ìpamẹ jábí akàwé aka wọn náà mọtò mọ fẹrí tó máa máa kojú fẹrí ẹwọn ti fẹrí ẹnu ewúwú ẹnu ewúwú máa kẹ́ni ẹjẹ ìpa kejì ma akojú yẹ ewu ewu yà á tà ní èkejì wù èkejì wù náà gbọ́ ìmọ̀ kẹ́ni ẹlẹ́sẹ̀ ìpa nìyí. àmọ́ ní yàmú dẹ̀ ní ewu ka ọ̀hún ọlọ́run ṣe wù àní abákejì adọ́ bẹ̀túrì ìṣe ewu yà adọ́ ogene la rabu ati yara kunwi anya kurumi yelo ni doma yo aliki to yelo ile so mami ne domo eni dudu fi odomo rakuni ye dudu fi odomo jimala tamsa to ojo ke mana rejo domo wa to ojo imo agbado aluti fi suratul a'raf amumauna paubo bi aloje huna. أما تكاد بجزء سورة الحراب آية كيف يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاب شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون أما ملائكة دجولون لما جوكا هو لا يكالك نشوى من ملائكة لدي شداد غلاب gbégidé wò náà dẹ̀ agbẹ́tìmàṣe ẹnẹ ẹ̀dọ̀ ẹgbẹ́tẹ̀ mà wọ́n ti wọ́n ti ahụ. dáadọ̀ ń gbèlá ọ̀hún. wọ́n kọ́ lọ́kọjọ́ dùn máa iná pàyàkà mọ́ máa ná ngba bẹ́ẹ̀ màá yá fẹ́fẹ́ tèwé dẹ́ àbókè ọjọ́ muhammadu màmá ma nẹ́rọ̀ nà má yóyó ọkọ́ àmàmà mọ́tò pàlèmàjọ́ nà ọ̀lẹ́ ayóyó ọkọ́ àmà àyùbí èmi àfihàn ànẹ́ gbogbo máa sóògùn ńgbà máa sòtúgbò eléèlé bó máa kókọ́ lọ́tẹ́kẹ́ gbàjì ọmọ máa yàn ọkọ̀ seven million ten million thirty million gbàpí company àbẹ̀kíyàmú gbàpí báǹkì ọmọ ẹnẹ̀sì general manager ma ẹnẹ̀sì e accountant ma ẹnẹ̀sì e cashier ma menya tie n'odu maka ụda m ma kese ndida nwa pio pio pio ọkụ mmadụ lokwu na edudu mmadụ gwaji tudeju tudeju nwoke ele nugonugo eutende ya todabale nka tenu anya abaji pio 300 naira fi ka ere ìdéyé òun gbégi àwọn òtòlálẹ́ kàkà kẹ́ alùkàtì ògbó kẹyìn agbòmọ ọkọ kẹnẹ òmọ lórí ní omi ẹgẹdẹ méèbí là á bájọ yìí fáwọn ọmọ ìgèdè lẹ ma yá ré máa ń sọrọ ma fáwọn ẹyin ìgèdè lẹ tí màá ká wà yìí mi akọla tako abegita mẹnẹ ọkadọgba ŋgo kẹgbọ kọ ikú wa agbadza ŋgọ̀ ŋun yìí nù yíyẹm dà ẹ̀yán dàtí òjò lẹ́tọ́ màkà ẹ̀yìn àti ẹ̀yìn kamari akamuru toyota kamari ẹ́ e nineteen ninety model my nineteen eh, my two hundred eh, eh, two thousand model ẹ̀yìn àti ẹ̀yìn ilẹ̀ akamuru ma tóbi yọlẹ̀ píọ̀píọ̀ mọ yún yín wò kẹ́mẹ́rẹ́ lọ́dún kan píọ̀píọ̀ sẹ́wọ̀n kọjọ́ yẹn gm mẹ́ ìkànnì ti sọ̀rọ̀ lọ́jọ́ monday kẹdà gbàkọ́ wà tóbi yọlẹ̀ tẹ́ni lẹ́nu ẹ̀ kí alò lẹ́gbọ́ akàtàkà yìí yọ ìjà lẹ́bi tó má lọ́wọ́. sọ̀tòdábalẹ̀ alótẹ́bi sórẹ́tìlẹ̀ àrà gbogbo wa mẹ́gbọ́lọ̀ ayé ọ̀yàn àmọ́ anyájá àmì bísínẹ́sìmẹ̀n àmọ́ àtòbẹ́ ọkọ́ òbẹ́ ọkọ́ yàn abúdó lẹ àmọ́ ó yí ilé wa òbẹ́ ọkọ́ kó ń yí ọkọ́ owó lọ ọ̀hẹ́ ọ̀hẹ́ àtàbí ọ̀jẹ́ kó ọ̀hẹ́ àtàbí jẹ ọ̀hẹ́ politics by all means do or die by all means. To dabale do or die. Huh? Eh? Nene kichabaka. Honorable Akboya Pone. Honorable Akboya Kabarikiya Wokupe Kabarikiya Lo Nefu. Yalo Nefu Makanwa Goy Wang Mabitete Chamu.

ó dẹ̀ ọ̀là tó kẹ̀dùn náà yẹ̀ ẹ̀yìn àjẹgbà ó dẹ̀ tó kẹ̀dùn yàjẹgbà yàtẹ̀ òkèlè nàmọ̀ ní mọ́ǹgà kàyé títà tíátíátíá lè ọ̀ọ́dúnmà ìkọ́sẹ̀ yín ni àlẹ́sàtẹ̀lẹ̀ tọ́ka nẹ̀ orúgbó mọ́lẹ̀ ẹ̀ngọ̀n alù alù kì á lè kúmọ́ ní ké ògbó ka mú ẹ̀ngẹ̀yàn kì á yá tẹ́lẹ̀ kí dẹ́ka wọn láti kó tọ́ ọwọ́ tó dẹ̀ yàtí nìkí yín lé kàkọ́dá gẹ̀mí. Kimu di broda nga moto du it is straight to by all means. Broda by all means. Aji di hewo by all means. Agba oh, Islam hana ọkọ ìkìlì. Islam hana business teaching. Islam ńlá hana wọn ọbẹ̀lẹ̀ bí àkọ́kọ́ bí kí nọkọ̀ ìmúdẹ̀sí nílẹ̀. Ẹgbò wẹ̀ṣọ́ máa ẹ̀kẹta ọ̀yí ewé ẹ̀tọ́ ẹ̀kẹta kọ̀ kìnnáwó kòlótà mà bí wẹ̀ yìí àbí bìnkì sọ ya kété màá nẹ màmá bí ọ̀ nọ yẹ kéjì nẹ̀kẹta kì má bí wẹ̀ gẹ̀ ọ̀yí ewé ẹ̀tọ́ ẹ̀kẹta mà nẹ oyin ọkọ̀ òbílẹ́gbẹ̀ ọ̀rẹ́ ní ẹ̀kọ́ bàbá ẹ̀nà yẹ kéjì yìí ọmọ ilẹ̀ òun spọ́nsù ẹ̀mẹ̀ màmá mẹ̀tì kúlù lọ ẹni lẹ́mọ̀ọ́dọ́mọ́ ni mà spọ́nsù ọmọ mẹ́rin. gbàmọ́ máa yé ẹ̀mẹ̀tọ́ máa ọ̀kọ́ yé mẹ́tọ́ yọ̀ ọgbà kí yé mẹ́tọ́ yọ̀ ọgbà ó kàtà nàfẹ́sẹ̀ láti dúkù yìí ó kàtà mẹ́gbò ó kàtà ti dí ti dì á lè yí. nínú ọ̀nà dúkà ń mú ààrẹ èèyàn kì á nẹ̀ ọmọ yé mẹ́ ìsọ ó bàfẹ́ mẹ́tẹ́ yìí ńlá

kẹmọ́lọ ọjọ́dún dèémí kẹmọ́lọ àmọ́ àti òde gbà mẹ́dọ̀ agbọ́là máa lè bí instruction ma a ṣe ìdókùn àwọ̀wẹ́ adùmọ́tò tó yàn náà tààgù jìjì okò ànà ìgbọ̀ ẹ̀yà gbó kàmá yẹ máa gbó ọ̀sán máa já làtẹ́gbà mọ́jọ́ òde tẹ̀wò àbẹ̀kí okò ọ̀dù àgù jìjì gbọ́gẹ́lẹ́ máa dẹ́ lè inugbe mwadede daba ngari si kokoloko yo na ke yo kene la nya chewe aboko ko koli yo ilo jimo ago ago aboko ko kidai ogu ko goro na tati kokolo yo na kolite ogbo ire e do kene igi e achewe ko ojo ni walladhina kafaru wa kazzabu bi ayatina fi suratul arab aya agbade 40 gbogbo dawani ولئن الذين كفروا وكذبوا بآياتنا وكذبوا بآياتنا لا يدخلون الجنة لا يدخلون الجنة حتى ينجلوا والذين كفروا وكذبوا بآياتنا واستكبروا والذين كفروا وكذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سن الخياط الآية دي لا إله إلا الله محمد رسول الله وهو ميمي وهو مقبي أكبر وهو ما يقبل وهو بابامي أنا بني بأكبر كايا كده أكبر الله يعني إن الذين كفروا obi بآياتنا أبوي دوك ما تكفر تقوجو إتوكو تودي أما تكبو تودي نغيتي أما تانتو هيا هيا كما ho amale ni na hia yin kama yi. Olu ya ko ma ya ya ma e ka ma ko tu ya gada. We mo no jogen. Jidu di. E na bi to do yo ni ka je oni ma ka oyo ene karin abegi do yo na te demi wastakbaru anha ma oye gbitiche makoli baya mi kutrojo makoli be nduki wa alqur'ani abole ba megban kojo ko yima لا تفتح لا تفتح لهم أبواب السماء لا تفتح لهم أبواب السماء maa bí ọ̀nà òyà àmọ́ ọ̀nà la lè ń yàrá gbẹgbẹ rẹ̀ ọ̀rọ̀ ẹ̀wọ̀n ọ̀rọ̀ ọ̀nà òyà lè bèbè mi àbájọ yìí ẹnà màá bébì ń wo àkàyọ yìí táàmù àkọ́mọ́bìnrin náà ẹ̀ka níta kí làwọn a àdẹnu ìyíjì àà tá àkàyọ yìí ọ̀nà òyà lè bì mí but ukọ́lẹ̀ yọ̀nyọ̀ ń kì aló tó yálè wà á ní àti aló lè ọjọ́ pé kò jàdí kú kàkú kọ́lẹ̀ yọ̀nyọ̀ rẹ amala ìpàdé kwani tó yálè mọ́mọ́ náà yálè ukọ́ ọ̀wọ́ kó nẹ̀tí kó nẹ̀ ọ̀wọ́ tí yọ̀nyọ̀ adí sẹ́ńgì wẹ́ ìtàkọ́ra ni abọ́jọ́ abánibí káyìkì mẹ́ni múdù fani yà kó iná wa amala ìkúdú gìláyè kudu managu pọ̀n mẹ́ni ẹ̀nẹ̀ dẹ́nẹ̀ sọlọ ọ̀yídẹ̀ mẹ́ni adọ́jọ́ abayi ọ̀mẹ́ni abayi ọ̀nùwọ̀ wẹ́wẹ́ ya ta do hawe hafizaka Allahu kama hafizani ọjọ́ kí ìdè ẹ̀dẹ̀ dábàá kẹ̀dì ìdèmí kẹ òjìmá bòmú mi omi ṣe yí kọ ẹ̀mẹ́dọ̀ yánà kẹ omi ṣe yọ̀yàn kí dẹ́yìn ọjọ́ kí o ọ̀kẹ́ nà lẹ́mànà. ó ń mọ̀lá fún àwọn ọ̀rọ̀ mi dẹ́yìn iná ó yálẹ̀ yóò dòdò máa mọ́nà bì ilẹ̀ yóò yálẹ̀ kéjì máa mọ́nà bì ilẹ̀ yóò yálẹ̀ kẹta máa mọ́nà bì gbogbo tó yálẹ̀ bì. ọ̀nà yálẹ̀ bì mímú mi ni ọ̀nà kàdẹ̀ ọ̀nà kéèjì ṣe ọ̀nà ọ̀nà yálẹ̀ ebìnrin mú mi ni ìṣọ̀ra yìí mú mi ni junk màbí mú mi ni ẹgbà yẹrí ohun yá mẹ́ eékú ohun yá mẹ́ amálẹ̀kú kì á gbọ̀ra yìí màánú pé wo á pé àlìyẹ́nà tó tùlà lé àlìyẹ́nà òun lọ màánú gbá ẹ̀kọ́ rẹ̀ yẹ màá kọ́ má dọ̀ rẹ̀ yìí màá kọ́ là pa ilẹ̀ dẹ̀bi yá ayẹ́tù náà. òwò ọ̀rá eégi nù rẹ̀ dọ̀wánà wọ́n yọ̀hún kìmí yúhi ánẹ̀gì ẹ̀ẹ́sẹ̀ ọ̀yọ̀hún ní ìnìkì àrọ̀ ọ̀yọ̀hún rẹ̀ dábà lókè dẹ́. iriji ilẹ̀ rọ́bíkà èyí ni ẹ̀ dàbí kẹ́yà bó odú ma yẹun kí gbanà wọn ma dábò yé dábẹ tá a ma dùtú gba àlìjáná lẹ tá a ma mú tí o pè wú yá àlìjáná lẹ o ma lu kó àná dá o yá lè yó dodo ọkọ kó kọlọ wà kó ọrẹ yé wọn nù bá kó jẹun dúró lè kì nẹdá amala kudu ma kọrẹ yẹ nẹdẹ bẹẹ náà dọ yọ abáyé ọmọ àdọ yọ iná abáyé kó kọlẹ yọ ọ dá alẹ mi kùn ẹ lè gòdò ìké òun yọ yín ni dẹ amala kó ma mọ nàbì ìwọn làálẹ ọkẹlẹ tẹ́tà lára ṣe ọjọ́ ẹni dáàmú ní òṣèré ẹni ṣe mú òpó yí kàkọ́ra yà máa dọ́jọ́ mẹ́mẹ́lẹ́ sójálè tùbí èèyàn tùbí èdè ní yẹn àdójálè bí omi lìgá wọn làbí kàmẹ́ kàkíní mìnhà kọ̀dẹ́kùnákùn wọ̀ fí hà. mìnhà kọ̀dẹ́kùnákùn wọ̀ fí hà nùcìdùkùn wọ̀ mìnhà nùcìdùkùn dáàrọ̀tàn kọ̀ọ̀rọ̀. olùkà kpọ̀ yí lẹ́mẹ̀ẹ́ kakini minha khalaqnakum wa fiha nu'idukum e ane ngochona meko e ane piti na yakumeda pitu wa minha nukhrijukum taratan ukhra e ane na yakumeda pitu yo yo mune hiki todo bale medo rai redda pitana ro mamdu dadi hata kama la toki watu rai kidei nini e hoji todo bale ibadallah وجوني والذين كفروا وكذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء أبكي di dọlami dèémì mà gbòdè amájàté yìí bí a ṣe abókì dọlami dèémì mà di gọ́ọ̀fù tó yóò wé pọ́nìkìdẹ́ tí ó kọ́ ọ̀dù mà du gọ́ọ̀fù mà tó yóò wé mà fómi ta ìwọ̀n dá sí ìwòrò. Yàgbé ìyẹ̀lókun máa ló kọ̀ọ̀kọ́ ọjọ́ dúkì wọn. Ìyẹ̀ gbogbo atọ́jú ọgọ́ yìí wọ́n gbẹ̀bẹ̀ ló nẹ̀rí ilẹ̀. Àbó ìdúkì dọ̀là mi dé mí ìpọ̀n oyé bí ti ṣe pààyà mi. Kùkọ̀lé mi ìpọ̀n máa lè bọ́ máa lè bá níbi mi ní ibà láti fàtẹ́hùn lẹ́gùn àbúwá bùsàmà. Mọ́ bí ọ̀nà ìyá lè wọ́n ra ìmàdílé mi tani tani kɔ jɛlɛ kɔ lɛ nyɔ maa nyɔ jale ni ɔyɔ kuma wɔn le kɔ ra yi maa ŋa nyɔ jale ni kɛ maa dɔ ra yi ma da yi alo amalaku do agbolo ma hi yɛ na imiw amani adza ke ɛ oku yɛ lɛ nyɔ amala sɔ le kama ɛdi tɛ lɛ kama le lɔ le lɔ yanni mami kɛ ɛdɛ mama tan yami gɔvɔnɔ kama li ɔmɔ lɛ abɛ ami gɔvɔnɔ mɛ ɛwɛ odoko la mɛ tɛ kɔ yɛ obi wa ɛwù kama aka dɛ agba ɔra yi ma o reject ọ̀ráyún látò fàtẹ́kùlẹ́kùn àbúwọ́bù sàmà mẹ́ni má bí ọmọ òjá lè kọ̀rá ìmá lè ní máa jọ ma kojú kwanu ọjọ́ na wà láyé olóòrùn àjẹ̀mẹ́ta máa yá dábà sálì jẹ́nà àtàyè lìjà jẹ́mẹ́lú fi sẹ́mi lọ́kẹ́yẹ́tọ̀ ṣé dé ẹgbà kí àyànkúrúmi gbogbogbò jẹ́mẹ́lú ẹgbà tó màmúdù tó yóò wá gẹ́hùn kìnnìkì lù èyí èkejì báà taki kafiri a sodde yana o de ya maji to ko ya ne de do do do do gom abaki pa to na wi la de do to de tan abutale asisile abutale bojiga be kanga yo na mundu te so de le mena ya kurumi imalo ilne iwi ne ke lo ageon du heye keji ta manija le yana ngure energy tí wọ́n lè rúkúrú wọ́n fi sódẹ̀ àtọ́lẹ́wọ́lẹ̀ èyí ni abájú ó nẹ̀ àgbà abọ́jọ́ kàtọ́gbà wọ̀kẹ̀dálẹ́ kà náyẹ̀ sí gọ́ọ̀dẹ̀ mi ọ mẹ́gbọ́gẹ̀dẹ̀ àmà sáàlì mi àtọ́dẹ̀ ẹ́ abáyà rọmọ mẹ́yẹ́ dẹ̀ ayéwu náà kókùmá dẹ̀ mi kò kí n zúlẹ̀ lù mí nẹ̀ nẹ́rẹ́ wọ mi tá àti n zúlẹ̀ àyẹ̀lẹ̀gbọ́ àyẹ̀kó dọ̀ngọ́ bí fọ́mà tẹ́kàlá wọ́n dàbí wọ́n yóò zẹ́ òbí yẹ́nì mi lóhùn mi fọ́ kí n لهم من فوقهم لا غواش لهم من فوقهم ولهم آه آه لا يدخلون الجنة حتى يلج الجمل في سن الخياط وكذلك وكذلك نجزي المجرمين نعم لهم من جهنم مهاد ومن فوقهم غواش من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين لهم من جهنم مهاد ما يدوك دايما يقوم تقول لهم من جهنم mihadun mateni ola carpet ola ka nole special carpet ozo chino momona kia track una ulu ulu ebie bene boduna gogo una ola ni carpet ile carpet ye ki yemna dalu ki ngomu ulu ye bie bene ko ne mane ke bie ni yango kosu ubu ye bie bene ko ne mane ke bie ni kẹ̀kẹ́lẹ́ bí alo yálẹ̀ bí lòwò gbòlódò ha wòmí fọ̀kíhìn gọ̀wá àtẹ oyi ma tẹ ìwọ́nù sí ẹ́ ùtí òfúnú yẹ bí ẹ̀bẹ̀ lẹ́kọ̀ kọ yọ máa ń rí làtẹ́ máa gẹ̀ ọmọ dúdú búùlù bóòdù náà gbọ̀gbọ̀ na ìnẹ̀ ń gbogbo kì ní no chance lè àwọn inna lillahi wa inna ilayhi raji'un nga law yanihi wa kadhalika najzi adh-dhalimin dabar kuma gboki dai ogale ngoro me ma zalimi ogenele ya de yo ogele nga ya do rome nga ma zalimi ama do lojo de mi to du ile tene to do re tene to da la me ro lo nu bole to du kolo go ma ri ko awugu màá ó dè ọlátọ́la dó màá gba ẹṣẹ màá dẹrẹ kọjọ lọ́nà tọ́nà dó ọmọ màgìdúnyàn ọkọ àti àlefi ọkọ lẹ́mú kíkà gbẹlẹ́mú tó wò gbọ́ ọ̀nà tó mà fìyàn nẹ kàkúwẹ́ kàkúwẹ́ dọ̀là ẹ̀ tàbí ní bá kàkọ́jọ́ kaba níbi kaba ẹ̀ bá ọ̀rẹ́ ọ̀ṣùwẹ́ yodabalẹ̀ ma mo de gbàmúdàmá yàtẹ̀ yóò bí àti màmú lẹ́bí lè yí kàdó tẹ́ ma tóbi yóò kàdó tọ́jú ọmọ kékeré. ìṣòwò agbòmá bàbá kẹwàá gbòmí ìwòmá yánlé ẹlẹ́dà ọlùyẹun kìmádùú òkòló yàmá kìmárì òkòló yàmá ní ìyá ìyàdá àwọn àti òbíyòrí ọjọ́ kíta gbàdé àpá mọ̀mọ̀nà ó lẹ́nu aka wọn àtọ́gbọ́ ojú ọ̀la má gẹ̀. نعم هم فيها خالدون ألو ونزعنا ما في صدورهم من ظل تجري من نعم وقالوا الحمد لله الذي هدانا لهذا نعم وما كنا لنهتدي لولا أن هدانا الله نعم لقد جاء رسل ربنا بالحق نعم ونودوا أنزلكم الجنة أورثتموها لقدو قالوا ونادى أصحاب النار أصحاب الجنة أصحاب النار أصحاب الجنة أصحاب النار أم قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا بلى قالوا نعم نعم فأسأل مؤذن بينهم اللعنة الله على الظالمين الله أكبر yóò là mọ ma lè yẹn na kíkà ní lórí dìtọ́sì ọmọ wa ti ní ní sojú ọ̀la mọ ma wọn. ọmọ ma lè yẹn na dókítì ìmá ni wọn sọ kuma rata ni ìmá ni dọ́mọ ma kọ́lọ́ ìmá ni ṣe ma dé àlìyẹn na mẹ́ ma dé àlìyẹn na ma jí dáadé dá ma wà káàbọ̀ lìyẹn na ti yọ ma fi ṣokolé fàkihón ma tẹ ẹ̀ngéjì dé àmì dáadé já ẹ̀njọ́ yìí àlìyẹn na ma jí àlìyẹn na mọ́lẹ́ ma já ẹ̀njọ́ yìí òtítàlá ma ma ma yá jí dáadé lẹ́ mẹ́ni ó kò bọ́gẹ́ nẹ́yìn. ma nẹ̀dọ̀ tó yé gbèjì ẹgbàkà ilẹ̀ ma wá tí a ti pa kógo kàkànyà ma ma yẹ yín ma mọ yín wájú ma tìjága nye wájú so yọ̀dọ́yọ̀dọ́ yọ̀búyọ̀bú yín wájú ẹgbàkà yé ilẹ̀ yìí ka ò má lé lí e ò yọ kàjọ ìmí wọn ju wọn na ashaban nari an afidu ko kodi wajadna ma wa'ada rabbuna haqqan fa hal wajadtum ma wa'ada rabbukum haqqan qalu na'am amumal yanameni ojo yo mama mi window ka bi window ye ku yo yo eguba oyin ojiba be ojo ya bi window e ma bi window ojiba be ojo deme broda kìdí port harcourt àbẹ́kẹ́ kìdí lagos ẹ̀dùn jàǹfì àbí windo yéhùn ẹ̀ma fi windo yéhùn dẹ yéhùn pé bàbá òbí yóò kìdí fílẹ̀ yìí dá lókè dé ẹni kìdí kọ̀mpútà kókè àbí windo bí laptop mi alùkọ̀ kẹ́bi yín broda ọbẹ̀lẹ̀ mọ̀ àbí windo oyi laptop yìí tọ̀ windo dọ́mọ̀ kéèkó yọ kàn wá ńlá mo máa lè jẹ́ náà mọ̀ àbí windo alẹ́ àmọ́ máa wọn náà mami windo bi matenele yeo ko yogi domo nga mo mali yana madulia mo mauna turigini discussion ki ada kwa dema ko matenele mo maune yuko yejo abai ma mali mo ma, yana mali mo mauna mo mauna ya mama mama an qad wajadina ha ma wa'ada rabbuna haqqan awa enko yo promise ataka shukolonge bakadele meya yiyo wanulu atuwa hubo atuwa luiba jatia ulauzo ifufila nawa ni ameha mede ubogi asoji e biti meya ye waeha e ngojo plan yo ngadu kereba me kami male mi kanga pa me kagbori ka zozo damaiha fa hal wajadtum ma wa'ada rabbukum haqqan abide ya ngojo plani kitna kisi promise yo pame amewuli ọ̀pá kó máa ma gbógún يقولوا نعم جسي أمجد دو نا يوم أما يهلجا لبان يوم ما تنفقه ما دي عليلا فأذن مؤذن أتا كويا يا كويا تا أبدا مما جينا فامو مونا أكويا ويا تاي ألا نبلا أتا كويا ليني لعنة الله أؤنا موجو alagbaji ojo kimu danga mazalimi abogi kama zalimi abogi kama zalimi abogi sola malaki kuma dola nabi muhammadu demi madadin islama demi madi message du maki sunna nabi idayo dayo alle boganu boyile madu demi kawuri ti de maa ma ṣe kele tọnà pénékè kẹyìn láìka tó ama ta koya gbade amma mauna famali yana majat aji discussion da ma fa azana mu'azzinun bainahum alla anatullahi ala zalimin abo ya sama zalimi le aya ki toba ngawon ya explain ngo ai gbogbo la de ta الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم gbàgbọ́ kì í sàmà zálì mi lẹ́yìn dẹ́ alẹ́dínà yasuduna an sabilila àbúkù mà yúzù ọkọ̀ mà nẹ́ mà yúzù pàwà mà nẹ́ mà yúzù ọ̀tọ́rìtì mà nẹ́ alóòkòlò mà yúzù ọ̀tọ́rìtì mà nẹ́ ehe wò ọ̀hẹ́ yẹ òun kàkì yíyọ ọ̀ọ́mà ẹ̀ mà dùn ṣe àdínà ọ̀yọ́ yasuduna an sabilila. manedu kpona ya dinu yoyoba manedu extinguish light of islam ya yama ọmọ òkóbi àrùn ṣe dùgbẹ̀dùgbẹ̀ ọmọ ọdún gúnyán ọmọ èbíè òun tẹ́ka hàn na ẹ̀yìn kúrùkà yìí kúrùkà yìí báàmì bùrọ̀dá ikọ́ yìí má ẹ̀yẹ́ hàn yìí ara fún ìbùrọ̀dá ọ̀la ọkọ̀ lẹ́kùn

bet ninja lovely bet three sixty bet bet bet ìṣẹ́jú ọwọ́ ọwọ́ náà ọ̀ṣáṣá online níbìlí ìwọ ọ̀jága ìkáyọ̀ ń gbókè yóò dọ̀hún gbèbìlì lùgbò bọ́ọ̀lù yìí ìdílé èélà sani wọ́n ó yé yìí túwú eré dìdìkúrá ni tẹ́ ìmúkpògórá nẹ ẹ̀kọ́ gbọ́ọ̀là mi mẹ́lẹ̀ mi ìkpókòwò ọ̀nà òye yìí ìmọ̀nàgbàyàn tó dẹ̀ tó bí bẹ́ẹ̀ ti nàìjíríà. Kiwa and something like that. Alladhina yasudduna an sabilillah. Abeki business ema, usema, politics ema, alamere ma dukuma che, chao kelu bodu ka umale bana yowotu. Emu happen da yasudduna an sabilillah. Matubuk maona pa nya dini hoyo maona kpanya dini oyelu leo jidomini ma gbogbo kìí sẹ́rì kìrì ma yìí òsì ma fẹ́ nǹkan ma ní abalẹ̀ ma yọ yìí iye òsì yẹn àdínì ọjọ́ ìpàdé yẹn ìpàdé yẹn amọ̀tà agbáko àná ẹnẹgì agbọ́rọ̀ ọjọ́ wọn dé wọn magẹ̀ ní amọ̀tà agbáko àná gbógi àṣọ ọjọ́ wọn dé wọn magẹ̀ ní amọ̀tà agbáko àná gbógi àdòlè tàbí kọ́ṣẹ́ kuma kọ́ṣẹ́ ọ̀la yà níbi kuma lè bọ́ mọ́ngọ́dọ́mọ́ rẹ̀ tó dá àlámì rẹ̀ àpò ama àwọn méjìká dínà ọyọ́ kí dẹ̀ wọ̀yẹ́bọ̀ fún nà ha ìwàjà mà méjìká dínà ọyọ́ kàkéjú kẹ́ mà mọ̀ pa ọ́ ní kejì ẹ̀rẹ̀ ọ̀jẹ̀ ní. ẹ̀wùn yà bẹ́ẹ̀ má tòkù yọ ẹ tún nà ní àmà ti pẹ́lẹ̀ káká má tòkù wa tó lẹ́ ẹ̀wùn yìí ń dàjẹ́ òkè apá dínà ọjọ́ bí ẹni pẹ́lẹ̀ káká má tòkù wa. àdínà ọjọ́ kí tẹ̀pá bí ẹjẹ́ ká má kéjì ẹ̀ẹ́dọ̀ má kọ́kọ́

after ko ya ki wa te agbada mo mo na ko ma le je na yi e on ki wa ka ere to da bale me gbon ki discussion ya mo mo na ko mo ma janna ina ma do ki jumlatul mu'tarida jumlatu madha jumlatul mu'tarida o ina no da we e ki do ki i'tiradiya tan ka ya qur'ani na ko la ta lo gene gidei ma o break ma mo le ma no ko le len ma mele do ma kafe ma mu koda ma mu da bi ojo la e qur'an àmọ́ èyí wọ́n ti máa ń sọ ilé ìṣòwò ọkọ̀ lẹ́yìn ní màdúrà wọn ti jù lẹ́sẹ̀ lọ́kọ̀ kárẹ̀ báyìí. ọ ìṣẹ̀rọ̀ ọ̀bíyà tọ́ ayọ̀ amúdàbí ó yọ̀ la discussion àmọ́ máa ná fáwọn ọmọ àlùjọ náà mẹ́. náà. وبينهما حجاب نعم وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم قالوا ما أغنى جمعكم وما كنتم تستكبرون الله أكبر على رمى وبينهما حجاب وعلى الأعراف رجالا يعرفون كلا بسيماهم وبينهما حجاب أقدام مونا قام مالينا إتيني hijab kìlá ìgbàdé mọ̀ ẹ mọ̀ adọ́kí hijab ìgbàkú ìgbàlá adọ́kí ìgbàkú ìnà adọ́kí bàríà bàríà dàgbàdé àmọ́ ọmọ onápa màlìyànà bàríà lẹ́ abájọ ilé tí ààyè kẹ́kọ̀ọ́ ẹ̀ta ìfọ̀nà fi ti ibi súra hadidi ngokojo ni fọdùrìbà bẹ̀rẹ̀ náà hù bí súrin lòhù bẹ́ẹ̀bùn báàbínú hù fi rahmati باطنه فيه رحمة وظاهره من قبله العذاب سور سور الأعراف مجادة بابدا ممونا كامو أمو ماليانا سور الأعراف لا أمي سورة الأعراف أمي كده وجين أبا جوهيرة أمي يعني وبينهما حجاب تاتي حجاب لا أمي سور الأعراف مدوكا Súrùl Àràb. Òun kò mà lódú kí súrù èkì dẹ́ ìpàkó kan sùrà sẹ́bù ní dẹ̀. Al-Àràb. Ó mú kí ya yé ìdọ̀ àbájọ àti ṣèjáb. Wọ́n bẹ́ẹ̀ náà fún ma, àbádá mọ́ máa ń nápa mọ́ máa jẹ́ náà ṣèjábùn ìtẹ̀mí bàríà. Bàríà lẹ́tú wọ́n mi ṣe. Lẹ́wọ́ báàbò dábàá lórí Suratul Hadid. Ìnáwó náà ìdá kùlùkù lẹ́nẹ̀, kìbàríà lẹ́nẹ̀, eyu gbẹ́gì péjú rà nínú ni ní zọ́gìrùhù fíhì rahmatun wọ̀ bá fínúhù min kìbẹ́lì hìl azab wàtọ̀ nẹ́ṣọ̀ ọ̀nà túrùl arab ọ̀nà tì nẹ́bà exactly dàbí air condition náà kẹ́dù ti jìwé nígbò máa gbó wá sílẹ̀ air condition gbẹ́gì péjú rẹ̀ yé o náà eh? àbò àbò àbò pẹ́rẹ́ dọ́dọ́ àdó àbò eyín gbé kí parẹ́ yọ ẹ̀hún yà búlóòdù ya hit yà búlóòdù ọ̀mọ́lẹ̀ mẹ́ni ọ̀nà ti sùúrù arabu na màdá pàgbàdé àmọ́mọ́ onáfà kpa àlìyẹ́ yẹn mi mi rahama ọba mi fi ole suratul hadidi kan kuma kamar ile kitane amuda biwe suratul a'raf wa eh, wa ala al-a'rabi oyuwo a'rafu ele te akida to sahawi men yabo ami ashabul a'rabi ami classes amu keu keu chamo ya me wa ola kama sajudi a'raf e ubo me wale ọmọdókì tàdúrà táǹfì yìí ìyá lè fọ́ yọ́pa níbi ojí gẹ́tíá àmọ́nàgbàdé òpátá yìí tàdúré ma mẹ́ni àdúrà tẹ́sí èyí ọ̀hún yà lè jẹ́ nánú àlèbọ́ yọ́pa níbi ìyàjẹ́ oyún nánú máa ná ìlèbọ́ yọ́pa níbi tó kò wọ àdínì ìlèkó ọmọlẹ̀ yìí ẹnì kì kú torí wọ àdínì máa dojú nánú ẹnì kì àtàdúrà tẹ́sí èyí ọ̀hún yà jẹ́ nánú òun àmàlì méjì àdẹ́pẹ́ni tó dábálẹ̀ máa ń bú wọ́n yé àárá òṣìṣẹ́ kàdẹ́ mẹ́ni ẹni kẹyìn òun kọlifá ìjà dùn dẹ́bà tálì yẹn náà ẹ̀bí ẹni òun yà kọlifá ìjà tó náà ẹ̀yìn òun pẹ́ bẹ́ẹ̀ kì í di fifty fifty àárá àgbéyàwó nílò tó náà ní àlọ́ tálì yẹn náà àmì kílẹ̀tì sàmọ́ yàmẹ́ wọ́n àtà àmàtà yóò yí tó ọmọnì wà alẹ́ ọyẹ arábìlẹ̀ yànú ẹnu yín inú yín ó rí múra dọ́mọ kùmà yí olùbọ́n ọmọ òbí làjọ yìí wà alẹ́ arábì rìjálàn ọyẹ arábìlẹ̀ òtítúrù arab ìṣẹ́nà máa dọ́ yéèkì yọmọ yàrìfúnà kúlẹ̀m bìtì máa hù máa mọ máa jẹ́nà lé máa máa ká mọ máa jẹ́nà dẹ̀ máa ọmọ ọ̀nà lé máa mọ máa ká mọ máa ọ̀nà dẹ̀. iya mama unale gagbo ya makabri eki ma yako unemodi ide gende eki no de eki ma maro benyo ne ki ma bunge ato bunga mikosu yi gende ele go ude kamikosu duk ma sakone imo ne ima go ulede ene eki ato gumane du huwe moto amune otu yaso ogwo tu nga mune mane du huwe kwe moto amune yi gakabri ele go ude ama kabri kolo kolo kolo duma mu ma amoma arafu mai kafiri duli mamma kwan kidon wehuna abu mali yana ma ma jihal yana wa ala al a'raf rijalan ya'rifuna kullam bi simahum an alu lege ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون ونادوا أصحاب أصحاب الجنة amali oyi arabu lɛ umagamo mali yana edo mate bo ma keda ho ta machine da mo mali yana odo meni we na bai na bai assalamu alaikum assalamu alaikum mana do ma odo na di salama ngoma wana do ashabal jannati an alaikum lam yadkhuluha ma da mo mali yana adi salama ngoma agogo ma a congratulate ma ama nonu be mai wa hum yasma'un madi koto adawala o imaje ki mama ko ya le jana o ile je o ko jana yi madi ogele di ogele ayin je discussion kwa jana ki ma yan happen wa iza surrifat iza وراء أصحاب النار ربنا قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين وإذا صرفت أبصارهم تلكاء أصحاب النار ثم هم يريد تيجوا بك ممونا دي إلي قالت آيالي لوا صرفت So repeti mana oyi masibi tamari dai. Im di ser ser repet tamar ama volok riling tamar de ye masike kama a Abe kide ma matini kuma de ye manya kama mauna kolaman. Amu malakwa koman mapen albe gube amu maljana medikos. Nyoma nyoma wakati yume lali toi. Mama meju madurida ube kama mauna by command by force umane deju marida ogbo ya mama ona mame ju dada mama ona erere le o maka ربنا لا تجعلنا ona juk malyo bo makriba yi paka yang matali kama mama ona de weba mani o rabbana o wallahu kasudwa la taj'alna ma al qawmi adh-dhalimin e fi duwat jẹ́ pàápọ̀ ọjà mazali ẹjọ́ wa káde kó bẹ́ẹ̀ kìdẹ́ ẹni mọ̀nà àmọ́ ní ìgbàgede ilẹ̀ ìrí ẹnì kìtẹ́ òun náà mọ́ ní ìpò wọn wá gbọdọgbọ ìṣẹ̀tí ọ̀pẹ dúdú fẹ́ o olùgbé òǹgbé òun ìṣẹ̀ pẹ̀pẹ́ wọn mọ̀ kí ẹni ìlà ìgbọdọ̀ wà dọ́rọ̀ ilẹ̀ kàwọn adọ́gbọ̀ ìgbàgede ọjọ́ kéde kùmẹ̀lẹ́ adé kẹ̀lẹ́ ọ̀tẹ́kì wà ń gbọ̀gbọ̀ adìgbà kọ̀ọ̀ẹ́ pẹ̀lú bí àpàtà ń bá màdámù kì jẹ́ lọ pọ́wọ́ ojú màkì má ṣe ní pọ́mẹ́rin hẹnẹhẹnẹ kẹrí ẹgbẹ́ ọjọ́ òwe gbèrè ẹ̀kú ilẹ̀ ìmídá kẹrí ẹnẹkẹ̀ tó ká nánà ọjọ́ ti rìn ohun bẹ́ẹ̀ yìí yín bá tòun ti yí lè glass pàkó jágádé ìjẹ́ ìlànà ní bẹ́ẹ̀ bọ̀ iyẹnẹ máa jẹ iyẹnẹ máa jẹ torí jìdẹ́ ibà ọjọ́ mú dùn tẹ́jú gẹ́gẹ́ àbájọ ẹ̀ kẹ́mi gúrú gbogbo màdé àbájọ ẹ̀ èyí e, ni kìdá ibà ọjọ́ mú rú màdùn tẹ́jú gẹ́gẹ́ dáa ibà wá kí rọ̀bànà látẹ̀jẹ̀ alẹ́ má àlùkò mi sọ̀rọ̀ níbí ó ọjọ́ ẹ̀kídùn wa jẹ́ ìyá mọ́jà àmà záàlì mi gbókìtọ́lá máa láti pé ilẹ̀ mọ́ ẹ̀rí ẹ̀nà kàbí yìí àìlè agídí kàbí àgbà tí èyí ká ẹ̀kọ̀dídé yìí lọ yẹlẹ̀ tí káàkiri ní àná ó yà ánú pò yà ánú pò káàkiri wọ́n ní ìlú ọ̀nà gẹ̀ kọ́wọ́ ọ̀hún máa dọ́ngà ni kẹ́yìn àtọ̀wọ̀ kí á ta lu ọ̀yẹ́lẹ̀ ìbàkẹ́ dé ilẹ̀ yìí wọn ní ògbó àkọ́jú òun ẹgbẹ́ díẹ̀ ó ẹ̀jọ́ wọn máa dẹ́kun bọ̀ ọ̀gẹ́ ní kẹ́ẹ̀dẹ́ ẹni màmí ẹ̀rùn kà mo máa sùúrù ara máa tó yá mọ̀ máa ọ̀nà rẹ̀ ilẹ̀ náà lò lábálẹ̀ ha ẹ̀wọ̀n wọn hapò nìkẹ́. wànádà ọ̀sán àwọn fi ń jà lónìí àìkún Na'am. Qalu ma abuna 'anna يغركم جمعكم وما كنتم تستكبرون أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة الجنة أنتم وأزواجكم تحبرون ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم لا خوف عليكم ولا أنتم تحزنون to wa idza surrifat absaruhum tilka ashabun nar ko wa nada ashabun nari ashabul a'a wa nada ashabun nari ashabal jannati an afidu alaina okay wa nada ashabal ashaba wa nada ashabul a'rafi rijalan abegi joji a'raf le mabdu nadal yanane masini kwada mo mauna ama mo yi force ma da lo kuma da mama na du dole ma tin ni ma o do je ma tin ka ta ye do na mo mo ma agana ankum jam'ukum olo kodu me pejiri maja me ma do da mi melonia melonia bi sudu me mai do kan menu ga ye la ambie do daro ke do adan do kama kama tin ba kama ko ma ke bi ma ko ko ari billion ajwa e ba majeni le majani kaninga mwenye ma agana ankum jam'ukum fil hayati dunya ma kuntum tastakbirun olo kokme koma jenyi le kumenudui fi soko be maika laliyana na vele vele ilaliyana mumani isunanga wa ma kuntum tastakbiruna ko medu meni arrogancy pompousness vainglorious eke kpọwụ ba melule melule uncomfortable with ami convoy me kukọla kọla kukọla ba wa pieju ramu n'egbamede yi lɛ ramu ameyiwo ga tame dame kudzɔgbame eyi lɛ yi ɛhun lɛ du ma nu kpɔwu lɛ du ma te kun mɛ nii ọkọ eleeledu mepetili madoda mi bilionia bilionia kitame meedo mebe mahi kane ngamune ilei engi masokudumu meni meyihunajwa yi male kadomano mangohonga na aha ulai akosamtum akosamtum alla yanaluhumullahu birahmatin usubuki je aljana janumoki de dogo meje la gabo aki wallahi taala amebo na alijana munkiri na meto ma unanga mecha ma mutiyo ngamele amebo anyon kumeduma do ma alijana alla yanalahumullahu birahmati kakina gbaduke yu mi ododo abokere bumani onu munkiri mate o ma una mate mbwegi depame disamo ma alijana yi isugwele kama jalijana deini unagu makokuma duroma bo imudo ma ma i mu kele kuma duro amei meama na lijana hapa lijana ngamone ili muda mewaje unayo nini dei uba ukobu moto pano ne anoja nyam nyam nyam nyanya nyanya do evile yi edu shongmen gbogbo ìmẹ̀wọ́n dédé ò déèkì wọ́n yẹ òun náà gbogbo ma àgbàná ẹni máa lè yá. máa àwọn ẹni هلك هلك عني سلطانية نعم خذوه فغلوه ثم ال... ثم الجحيم صلوه ثم في سلسلة ثم في سلسلة درعها سبعون ذراعا فاسلكوه كدمه inú ọ̀nà mẹ̀lẹ́rẹ́ òun ní ní àwọn ọgbọ́n papọ̀ ajé sàmì màdọ́dọ̀ ó yí mẹ́ẹ́ wọn dàkú wọ́dú àfi ṣùgbọ́n wà gòlòrò mẹ́wù kíkà ìgbélé mọ́wọ́ òkú yìí mọ́ ha fún màlìjẹ̀ sí màkàlúrò mẹ́mùtú tẹ́wù náà ọlọ́pọ̀tọ̀ lọ́wúlú mẹ́wù ìpọ́lọ́ tẹ́wù tọ́lúrò kú mẹ́rọ ìwù nálẹ̀ bí àwọn tẹ́wù nálẹ̀ mà wọ́n tọ́nà tọ́mọ kí sí bèbélé fún màfi sílìsílẹ̀ tèmi mẹ́wọ́n mú tẹ́ àyíká زرعها قول هي كالي يوكاو سبعون ذراعا كتويب وبميت و فاتلكوا ما جوتيو نالي ẹ̀hùn ìyàtọ̀ ọlá ń kò máa dé tọ́ ọ̀họ́ tá máa máa dùtọ́ ọlá òun náà báyìí ọlọ́rọ̀ máa bí wá innahu kana la yu'minu billahi al-azim aláwọ̀ kìsì ọdọ̀ gbẹ́kọ̀ gbẹ́kọ̀ yìí kìsì ọdọ̀ gbẹ́kọ̀ gbẹ́kọ̀ ìṣe gbé òun náà ó dú yegeyege ní ṣe gbogbo òun yóò aláwọ̀ ó ń dúkì nánà kò páyò nánà kò páyò aláwọ̀ déyò yòó gbẹ́ndé yòó ìnáwó kẹ́nà lẹ́yìn mímú bí lẹ́yìn làbí òun ìṣẹ́nẹ́ kàì ayé òun tí àti di ìmánì náà aláwọ̀ kìsì ọdọ̀ ẹ̀ nánà yìí ó dú dẹ́kẹ́kẹ́ lóyún

ولا يحض على طعام المسكين ali bibi omuna ke yoma yehunaide wala yahudu ma ene do hala ene ju polo oyemun ala ta'amil miskin oyidu yeun ngamenu badajen okota kautun onu go ngale pa kekele okokita kautun wi ní àdìwọ́ mi àgbà màdárọ ní àkáǹtì ìgbò ọ̀gẹ́nẹ́ ìtọ́dámì ìgbogbo ọ̀gẹ́nẹ́ ìtọ́dámì kọ̀ọ̀kan two million wọ́n yà mẹ́ ìgbò ìtọ́dámì jẹun kọ̀ọ̀lọ̀ pàtàkì tó jà má abẹ́kú màsálásí èèwọ̀ má abẹ́kẹ́hùn tí a dàdí nìyẹn kó jà má kó má kà yóò tọ̀ ẹ gbọ́ àmọ́ anáfi gbẹgẹ́ ìyá kàmẹ́lá mẹ́yà kí n kàmẹ́kó súnmọ́ àmẹ́lá gbẹ̀rún ni. ẹyí àmúlò àlàyé ó dé ṣe àgbọ̀n tìmúdù bẹ́ẹ̀là máa gbó máa ń gbà máa sọ̀kọ̀ akọ̀lọ̀ ọmọ máa ń ní tí a gbọ́dọ̀ rí átànà ọkọ̀ ònú yà níìdì máa níìdì five hundred thousand abájọ yóò mẹ send eh, account number wa ẹrẹ rẹ mẹ́ta láti yí. amánugbe yẹn àdí ni ha five thousand ọdún iná ilé bí ọdún ní tí pàgá mẹ bó masalasi ọ̀nà mẹ́ẹ̀bí ẹ̀ yọ mẹ mẹ mọ́lá mẹ kórè mọ́tò gbọ́ ọ̀bọ̀ ẹ̀ adọ́ yọ meko wanyu kuma ya jugola yu ma aba na ma anyị yi megi ojo amoma ya papa ebi e ta bi agbeyo ebi adole bi bobo la de a try fundraising committee aba le ka wa wa ka na menwa ka do kodu wa ka na che wa pola wa ka we ta gba so kata no ye bi ibara e gba yede yede yede yede yede do abụghị abụọ ya mee ka ahụ ekwu ma nụ ẹnu gbóògì yóò hu nágidẹ́ ibà wọ̀lá yà kúndú àlàbà àmì ìrìnkí máa dẹni ẹ̀dọ̀wọ́wọ́ òye dẹun máa isholang ejukolo ni asikeji ejukolo alafa amil miskini shede ang kitaka ubo magejo wa chate kwa mele kwa wina mai ama na yo ko ha kadi tete taza ngudu teke chojiha edi 15000 nga yo kidule koji kidule o che bleaching pe la ekwe to dubai wọn mọ́nà bùlẹ́gbẹ́ ní àtórí ọ̀kẹ́ làwọn ọ̀nà kí one hundred and fifty thousand ní oyé pọ́ lápẹ́ pé oyé ọ̀nà kí one hundred and fifty thousand ní. ọmọ ẹgbẹ́ tí kò kà tẹ́ ẹ̀ múdà sọ̀rọ̀ yìí yà nídìí wàtọ̀ jẹnẹrétọ̀ ẹ̀ forty thousand ìdọ̀mọ́n máa kẹ́ àmàna àdókè ọ̀nà wo ẹlẹ́mẹ́ ẹnẹ́kì àmàna àdókè ọjọ́ sátẹ̀ òdòdó ọjọ́ إنه كان لا يؤمن بالله العظيم ولا يحل ولا يحض على طعام المسكين أما إيه لك تبعي فليس له اليوم هاهنا حميد يومها ولا طعام إلا من غسلين ولا يحض على طعام المسكين ويكفر يوم مونا وليس له اليوم هاهنا hamim iya ngodomo ehuni nikide hamim eno fedo kolanga wo umado hamim iya ngane ehuni nikide ngini amu yeun ki anya yo lele kitane kada bitugwa panye dirika momao arab matene kango amomaona أهؤلاء الذين أقسمتم أن لا ينالهم الله برحمة wata amma ma arab amma ka huma a ha'ulai ko bismillah a ha'ulai a ha'ulai alladhina aqsamtum la yanaluhum Allah bi rahmah udkhulul jannata udkhulul jannata la khawfun alaykum wa la antum tahzanun iyi atakuma egbe ka ma eh, aka abe eh, ti jo agbade aljana kunale ma do nga mo ma aljana aka ma go dok dok me ame jumun kiri ame ba na aljana ni ama mo ti yo nga mele o mo na nga meji ka me ma do do ma na ka ma ti be bo do ma aljana ingi ja me ya una ya le ba yi dei aha ula alladhina qasamtum la yanaluhumullahu birahma udkhulul jannata maini ogenelek mana kalunga moma mana kalunga moma o una ogenegidei erere magbukwa kugbojo akereba mashabul araf enga kugbojo akerebuma udkhulul jannata oya megi tui araf omole medabatal jenaluki amegi tane kui araf omole mededejo moko yelawa akpanye doiga e makanga moma una ingoro yeyu ẹ̀rọ yóò yóò lọ yóò má kọ̀m̀pẹ̀sẹ̀tì yẹn ni kúrò olóró jẹ̀ mẹ́ta bẹ̀ tánà pé àrà sábà kí ló tà lẹ́yìn náà. لا خوف عليكم ولا أنتم تحزنون من إلو من الكني ما أنا دودو دو مجد من ممونا آه تاكي يوم أنا ريدا أنا كلمة أنا كبيني frustration يتوانيا واي aha ma anya dabata nwe yi cumulative disaster dị na nílò omi omi apò mama mẹ ó gbé ìwọ́n lè sáré jáde alẹ́ mẹ́ ó àwọ̀ àjọ àkó ilẹ̀ wọn mórí ni. المدينة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله نعم قالوا إن الله حرمهما إن الله حرمهما على الكافرين أبلا مماونا كاكل ممقبا بيه كاكنيامون شلومي ميومو لا باجوي obe maja kola ngoma kama kwa maja kalo makalo ngoma majo bele letali yana bajo e taka maya mamomo da beni wanada ashabul nari ashabal jannati an afidu alaina go egbo kama mo unati deba ama ilike communication go wa hele ngama kwa mo mali yana tak majini kwa da mo mali yana ẹ̀hùn máa ka ọmọ ẹ̀dá an àfihù àlẹ́yìnà mínàlmá ìhàmìmá razakakumọ̀lọ́ mẹ́ni ó àná mọ́mọ́lìyànà mẹ́lẹ́yìn omi àfi mẹ́bí àlẹ́ àgẹ́rì àyíjì dáadé la yíyún méjì pẹ́pà kàdé ilẹ̀ ọjọ́ múdò tó ọba àbájọ ìkìnnì tó èbí kàábì mẹ́ àábì mébi an àfihù àlẹ́yìnà mínàlmá ìhàmìmá razakakumọ̀lọ́ meo bango wakada ngopeke kwe omi alijana meo kama ma onabe bi udabade omi edama to dabale ya mi sede ka mangi jikonda kitu tokba ti tabali ile mi kede ba omi eduna mane mu du toko ole boho ekwa kama ne kilu mi mo obato angolo ne wile tik become dehydrated kebi ki àwọn ọdọ máa kpó lẹ ẹnkó náà ẹka tẹlẹ píopío tó mi èkì àdámà àmọ máa ń nẹ máa gàdẹ an àfihàn àlẹyìnà mínẹlì máa í ẹnkì dọmọ mẹlúgbọ omi kókòtò omi wà bùdókì dẹbi dọ lọdún wa àwọn pàtàkì tàbáyé ayò wọlé tàbáyé ewa ta kókòtò omi ọlá dókì dọmọ mẹdùn wa. أو توي ما تسومني مما رزقكم الله كي يودوك جو دارسك يومنا ترى بالي هو ما يبي كديني أقول هاي إيش يقوم يقول كن يبغى دين إيه كيفو بابه كيفو ọmọ yẹ ọ̀nà ti kú kẹ́ẹ̀kí ni kẹ́bi gawara hàn gawara kẹ́bi wọn lò lẹ̀ sẹ́dẹ̀ ka kẹ́kẹ́ pure water kẹ́kẹ́ di wọ́n ma kì í atẹ́nìkì mọ́ àbẹ̀ká kàkà kì í atẹ́nìkì mọ́ oyi miya ojo kidi gafara nga te ule ule ni se ngojo adu mi ojo na ngo hadisi nde hivi ni manja nde hivi ni manja yalu le yono se nu pa yono o mi edu won na ma oji sedeka fi sabilillah aw mimma razaqakum aw mimma razaqakum allah aw to yi kama mal janadu ngamo mauna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

abokan mi alijana tujen alijana ma temani kita ma alijana kala mo ma una ide ami kume sima amo bi yo mo roku be ki shodi be ki bi wa je la ko jo mu mo na toro se mo ama ye una kwa da mo ma alijana de kola ma kama de o je alijana ko mi alijana ke ko ma ma una amanu bo bale de je ni qur'an aka wa ka bi ka bonyo ngo bo le de alẹ́sìnà tàkàrú dínáwó láwọn wọ̀lẹ́ ìbà láwọn wọ̀lẹ́ ìbà láwọn jẹ́ ọ̀rẹ́mọ̀ láwọn wọ̀lẹ́ ìbà láwọn wọ̀lẹ́ ìbà báyìí lẹ́ ìbà wọ̀ láwọn ìrìpìtì kùránì ẹ̀gà mẹ́bíye ẹkù suratul bakara ọgbẹ́ yẹ kéjì náà dẹ́dẹ̀ ó kàdé àyà 68 ọwọ́ àyà 67 àyà 67 níbi suratu eh, an'am.

Laban wala wangede pasaram ya change from one person to another, ya change according to olakiwa. Mani Laban wala wan ka Laban iya yi ayimoto. Iya ma ngomu na mnayo nyam nyam nyam kumuto ngako imo ngako utitala nchedo batangola ya yu yonke ilen ya kuma gola ilen ta hena ne ga hela mm, mm, ya chede Laban

kìmáà ń ka gbà mẹ́jọ ẹni ẹlẹ́sẹ̀ kò ń ní kìyàn àyà dùnmọ̀ mọ̀ ọjọ́ múnẹ̀ yàyà dọ́wọ́lọ́ yàyà dọ́mọ ẹni rẹ̀ ọjọ́ múnẹ̀ ẹgbẹ́kì yẹ̀ǹgẹ́ yọ̀ọ́lá ń abájọ láwọn ẹbí súra kọjọ́ ni alẹ́ ha kúmù tàkàtù hátà tòrtùmù nàkọ́bí ń gbọ́ múnà ọjọ́ ni zaruhum yìí eh, yẹ̀húdù tɔ laibu yaŋɔ wewu sie yogi yoge todu inami yae kuma ya himu ogi yo kɛse ne sunna ogi yo to efi lagba we wuwu kɛ wu tɛ kɛse maamu kɛse maalami tafsiri maalami ali idamu na iŋɔ ni ya kuma ya himu wa kɛse sunna yasi kɛse kɔ ɛya we yasi du kɛse kɔ ŋun kɛ yasi gbɛdama ya nya kan yi yasi bɛtɛ kamu na ma ke ma lɛ ŋa se bɛtɛ o ke yi dɛ duk. ilada mapoe le iba se koya ilada ni amaka ajeyere ogole bo ila na ba na akụrụ ya ala mere we sí, ọ̀rọ̀ ilẹ̀. Má àwọn máa nẹ́ àínẹ́kọ́ ànẹ̀kọ́ òun. Ẹ̀gá nìkó? Àáyé àti àṣẹ́ni

máa ra ìyàwó àwọn odò àwọn kọ́ àwọn ra ọ̀yà àwọn òun odò hàzà tílìkì bí tílìkì àpẹtẹgbàdà mi nìkọ́ ọ̀yà àwọn lẹ́ ìbàdégidẹ̀ ìlàdà nìkí ìyà tí a yé wà wájú kágẹ́nẹ́ kìí yé wà dòlè ìlàdà nìkí ìyà tí é ṣe ká dọ́kọ́ ká yùjà àbẹ́ ká yùjà gbàmẹ́dọ̀ ọ́ adọ́kọ́ kágẹ́nẹ́ kìí awú ìyè kágo màmúdó yáyì ìyà tí lẹ àtàmà ẹnẹ màá dúdú kí rùkánẹ́tò ó dùn kí abal afẹ́di aljumẹ̀ Abu Dawud mẹ́ni lójú páyókì lẹ́yìn rẹ̀ dẹ́mọ̀ àdágbá kí àgbẹ̀ rẹ̀ dómánà ọgọ́ ẹnẹ̀kì àmọ́ màtínà mẹ́ni ọ̀páyókì kàmá yí ma gbọ́yún mọ́ mátàbà lónà mẹ́gbẹ́ yìí màá wá dẹ̀ rẹ̀ dẹ́mọ̀ àdágbá mẹ́ni tó dùn màmá ní kí kó fanya àmọ́ màá họ́ bẹ̀rẹ̀ ẹni ẹ dábàá ní abàlá sẹ́yìn àwọn àdágbá enya makopanya nuju panzima hii amane oba bere neite manigin ene kia bone ujade ile gogo ya nabi muhammad opo kama ya wale kimu uduane e ngabai ka ngabai wepo mtu anibi o tobi fa alkapa nibi ida jani ni atara oni jani abi simila e bisimila kuma chana uja ohun ka omume yi anabi mika gburu isi pụọ ikwane anabi ema ka gburu isi pụọ itatatate ọnụ mega anabi ju tata ebe anyị nwa gwuo onye tata bere ụyate ati balaja le dị neke bọla ụta na anabi duwa na n'igwu onye daga tata onwele ìgbọ́yìn mi méjèèjì dágàtà àtọ mọ́lágàlagàrẹ̀ òyà hídíò pọ̀wọ́ mi kí ìjà kí dọ́lọ́ àwọn ànìkọ́ mọ̀kágù anẹ́bì ọgẹ́nẹ́lá anẹ́bì tọ́nọ́kì yà náà bájọ yà àyà kalu ọgọ́lá anẹ́bì dúkọ́ àtọmọ́ ẹ̀mdà dọ́gára nẹ̀ kọ̀mídátà nẹ̀tẹ́ ilé ọlá ńàtìǹàtì ẹ̀dẹ́ ìkwanẹ̀ rẹ̀ òun ìhọ́lámọdú in his lifetime but òun náà mọ̀ lánàá àmọ́ wọ́n dàbí. ẹ dàbí kí wọ́n ka yìí mà wọ́n jáde kétékété kétékété kété ànẹ́bí di one two ni wọ́n mú tẹ́tí kó ànẹ́. ànẹ́bí mú tukọ́ ànẹ́ yìí ká lápáta yín ká nà gbogbo lọ́tà nígbà lẹ́yìn wọ́n mú dága àtàtẹ́ ní ẹ̀rẹ̀ òun yàtá hídò ẹ̀rẹ̀ òun yàtá ta pípé àbẹ́nà kó lẹ̀ mà mú ẹ̀rẹ̀ òun yàtí ma níkà. òtí dáwà àwọn níbi mú dáadára ní gbogbo òun mẹ́ta. kéèkìdé ìyàkọ́ wa boxing karat òjà ekọ́ṣẹ́ òjà ìsúnà níbi ìgbéyàn ìyà méje màá yẹ lẹ́yà yìí àmọ́ náà ayẹyẹ kan wà létí náà tẹ́kì ìlú dìínàgùn lẹ́ ìbàdàn wà láhàwà ẹ̀wọ̀n létí ayẹyẹ yóò múnà yẹ́ ni láhàwà ìbà èyí islam má pàmìtì òòjọ́ èé kàjá pọ́kọ́ bíẹ́ ká pàwà mẹ́ẹ̀ta bíẹ́ ká dàkúrí kì í nà àìmọ́tọ́ kì í rẹ́ ní àìmọ́tọ́ oyin plank ká dábà yehò ká gbogbo ac milan gbọ́ arsenal ká yà pọ̀ wá lókè àtàwọn àyẹ̀wò ọlọ́mọdàmúsí àrẹ̀fẹ́ fi jẹ́ wà kánà yọ̀yọ̀ tó àtàyè ẹ̀rọ lé lọ́mdà yọ wá gánà bọ́mà kékeré ayú ẹ̀ka kò dẹ̀rẹ̀ dẹ̀rẹ̀ ẹ̀wọ́ ní kékeré kọ̀là ní. lórí bọ́ọ̀lù fífa yé ju kẹwàá dùn yìí. iṣẹ́ bọ́ọ̀ kó kàkà yóò lò lò lò àtàgbà fi wá bẹ́ẹ̀ mà kó kàkì dán yàtọ̀ pé yìí àwọn kì í lò wọ̀ yìí abẹ́ mà. ẹnì kìkà ń dún. ọ̀gẹ́lẹ̀ máa gùn bọ́ọ̀lù àbẹ̀bí sọ́kẹ́nẹ́lẹ́ kùlù arúgbó tá lò bẹ́ẹ̀ fi sabilillah el gali e wo ma ci ci do wa jamin amma ban ka yayi ka abele en kama du shadini ho yema taqazu dinahum la'iban wa lahwa wa gharratuhum al hayatud dunya la fi lay fi lay ma du togba po shu iba iu ma jau iu ma gogo bo yo na ma de so o le gidei amo mauna ẹnìyẹ ọmọ yúnádẹ kàkpáyà dọ̀kùmà kà ọmọ gbogbo kì kàkpáyà dọ̀ ọmọ ọjọ́ ọmọ àlìyẹ náà wọ́n lé lu yẹn ọmọ wọn lé lè dálìyẹ náà àmàyí ẹ̀yìn wọ́n ti mẹ̀tí bá wọn náà òlẹ̀ nìyí òlẹ̀ òyìnbó ní ọgbà wọn máa yàn náà oyún ọmọ ọ̀la yìí ẹ̀wọ̀n yàjẹ́ yẹ́ wọn máa yé yẹ wọn náà lẹ̀ gbòòmà kọ́dọ̀ ó nà ní ó nà dà mẹ́wọ̀n kà nẹ́yọ̀ kìdẹ́ ó nà nẹ́dùn sìkúrà náà bẹ́ẹ̀ kó nẹ́bi jẹ́ bi ona du sadi sabe ko ne du sen ona ne du gwa ja ne du gwa ji to ma ne du rubol abe ma ne du rubol ah mo meji ye nya te ko ye ma te ko e igbe ji yo wa to le e mu ima du ko lele music ola du ya mi ndi e do ko i karu adu se du ne ke du ti ma ga de ko ma do mi tia ma du tenga li yana ma du tenga ki alu na ngone ma du tenga ki yana ngone alẹ́lẹ́nà tẹ́gàdú jìnnà wò abẹ́ màmá màdú jáde ní ma màdú tẹ́dọ̀ kí kà máa ṣe é dẹ́ yìí lẹ́wọ́n wẹ̀lẹ́ ibán bọ́tà kàdà kùmà balẹ̀ pandroid kìdí hàn má lẹ̀ bí laptop kọjọ́ dùn má lẹ̀ bí desktop kì yé yín jà má lẹ̀ bí palmtop kìdí ẹ̀dọ̀ ọwọ́ má lẹ̀ ọ́ olùgé màdú òun má lọ sí recreation center. láwọn wẹ̀lẹ́ ìbán ọgọ́rọ̀ tó mú ìhàyà tó dúnìyà ẹ̀jìlì ìdìbò àjẹun náà kàgbọ́ ayé dẹ́yọ́ amẹ́nẹ̀gbani mi àmọ́mayémi hadith ìṣẹ̀wá kwalọ́ anábíà muhammadu sallallahu alayhi wa sallam ka anas bin malik radiyallahu anhu yẹnu kwan ọjọ́ náà yóò bi an umi ahali duniya yawmal qiyamati min ahali náà. mẹ́ni ẹni fi yí dadi tó lè ehi lẹ́ èwòbó bí anya sàmọ́mà ọ̀nà mà anya tó wá òkú àná yọ ọ̀nà náà dàbí repeat o mà anya tó wá òkú àná yọ ọ̀nà anya ló tún náà àmàni ẹgbẹ́ màdé yìí lẹ́ mi ìdadi kọ́lọ̀kọ́lọ̀ mi variety enjoyment ọ̀làdó ẹni èdè yí tó lè ehi lẹ́ pàpọ̀ mẹ́ni mà anya tó wá dábàlì kéwé bu hadisi bukhari fàyí muslim náà ẹtẹnìkan lé lóde yìí mọ́sílẹ̀mù mẹ́ni fọyú gbọ́gọ̀ húfin náírì máa mú bí yóò mímì tí yé wò ná under twinkling of eye ọ̀wé yé dábẹ́ mangu tí yóò ná mangu dàdé adágò mẹ́ni òbílẹ̀ máa fi níní tọ́ halmẹ́ra bíkà ní ẹ̀mí nǹkan tó wẹ̀yìn láìpẹ́ jẹ̀ yìí lẹ̀ yẹ̀rẹ̀ yẹ̀rẹ̀ papò jẹ́ ọmọ ẹ̀gbọ́n ẹ̀ ọmọ ẹ̀tẹ́ ọkọ̀ tẹ̀ olùbẹ̀lẹ̀ dúkì méjì ìṣòbí ní àfilẹ́ ẹ̀ndẹ́ ti yídà ní tìlẹ̀ ní lẹ́bí àgbanàfilẹ̀ wọn máa ń yàtọ̀ rẹ̀. bẹ́ẹ̀ ni mamudu ewu náà wẹ̀ yóò dá bẹ́ẹ̀ mamudu dàbí adágún kò má dàbí ìlẹ́lẹ̀ tọ́ bẹ́ẹ̀ ni wùrà ọjọ́ àwòjù bẹ́ẹ̀lẹ̀ lálẹ́ gbẹ́dùn màmá mẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹni ẹlẹ́yà ẹ̀yà kwa yẹ́ ni èrè wáyọ̀ múnà hàwùrà urayo ojo ede dejudo mamame khairan kotu ola hal abeki ruwayo muna hal bika ni amin kotu uraka dekuwe mamame mẹni yẹni ọjọ ẹyàdọ nínú yẹni wọlẹ yẹni lá iná odojudo ra mamata ni wọláhi rọbìl alẹmínà wọ ọjọ kẹsàn-án ó dùn ilẹ̀ papọ̀ ẹ̀wọ̀n abẹ́kùnrin àwọn onímọ̀ màdó mẹgbọ́lá yóò yọ ẹni ìjídàdì tó lé nílẹ̀ èdè àwọn ọgbà ní ìmú tó lè rẹ̀ ọjọ́ àwọn ọjọ́ máa wọ́n yá tó wá gẹ̀ ee bóògì ayé ànàlẹ̀ yẹna tí a sọ máa sọba tábìlẹ̀ pé màdé ìrìn ní ẹni tí sọba tábìlẹ̀ yà mọ́ màlì yẹna ọrọ̀ ẹ̀ la ń sọba tá ebi ò pọ̀ ògbóró he kì má ní èyí lóyún tìyún ẹ̀ ń lé òní ẹ̀yàn mọ́ ìlú yẹn ẹ̀yàn jẹ́nu ọmọ ìyẹn náà nìtú òun múdà tó bá sátúlé ilé ọ̀nà tó wọ́n mọ́ra kó ọ̀nà bí ilẹ̀ nìjẹ́ nù ọ̀bà tàbá àgbà àbàyìndé èlé mẹ́ni ẹ̀nà ọ̀gẹ́nẹ̀lẹ́ mọ́múdù ìhàn ìyẹn náà òwe yóò dá bẹ́ẹ̀ mọ́múdù dàbí adága ni màá yín akẹ́ ìníni iyọ̀ pàtàkì akẹrẹ bó ọ̀nà ilẹ̀ yìí ìní kìtàbà kẹrẹ bẹ́ màmá mẹ́ẹ́ ìníni هل مر بك شدة قط فيقول الله والله يا ربي ما مر بي بؤس قط وما رأيت شدة قط bẹ́ẹ̀ ni a bí dẹ́ àkànyà láàrẹ̀ wẹ́dù màmá mẹ́ ọ́ ẹ̀dẹ́jú dẹ́ àkànyà màmá mẹ́ yóò ń wẹ̀bọ̀ kọ́ wẹ́ aláhùn wẹ́ sùúrù òun ẹ̀dẹ́jú dẹ́ bàtà màmá akanye atabado la kuro ngola mama kwe kwa kungade ile gogo ta kungawa eh alahani kwa ungapata kunile oyo weyo da baba yul maduta yana maduda bia ko mi gbeyan kwa ko yo bale wa anya ke anya kalogo olukamo aljana kwa mama una amoma uyana kwa mama una kidai onoko kada maybe ada honorable honorable yake cha zalimi ola kaka ele marule ya ona dunia dago politics ni me baada soro yana dunu e dago politics yani debo ya soko yo kijana mana abúlé yàn wọn tún àwọ rúbọ gẹnẹ lọ kó máa dágọ wọn wà dodo máa yẹ àhàpìtì máa yá náà yé islam á encourage kó nìkí adágọ fúlẹtì bọ̀sẹ̀ idú ọ̀dá ẹ̀ adàdí ni sẹ́yìn máa mọ̀rọ̀ ọjọ́ tó tánẹ̀ yọ gẹnẹ kàákà yẹ. ẹnẹ kìdọ̀n máa mẹ́nẹ àti ní ilẹ̀ yìí kì í ọ̀dí nìkẹ́ dọ́mọ́n òkú àná otitala suratul mudaththir kome mamo marome ọmọ ọ̀nà gidi ọ̀nà ọmọ àlìyáná dé àlìyáná àdìgé wọn yé ẹlẹ́gẹ̀ àwọn gidi kọ̀ǹkúlódù abálẹ̀kẹ̀ gbogbo ẹ̀ka lẹ́kàdé ọjọ́ kí máa bárakà tó tán wa. ṣíde ọ̀nà yọ̀ọ̀nà ìṣàgọ́ ọ̀nà ilẹ̀ mìíràn. anibia ni unaoiona capacity one over seventy unayo mneli ichengioyona maopayu mbone inye eji ẹta ẹlẹga ọgọmẹta yẹn mẹwa eyu kàfi ọgọmẹta yẹn mẹwa màbùkpayu wa nílẹ nfúnni kàyọ fi ka nìkìlẹ òní ilẹ màánà tó yẹ bi e, yìí na yẹn ŋun ọjọ́ kí wọ́n wájú ìṣirò mọ̀nà ọjọ́ kí àjẹ́nà wọn lọ́la wọn wà mọ̀nà aláhùnmá iná ní àkúrúsì fíkà mímọ́ yọkọrìbùnà ilẹ̀ náírì من قول أو أمل اللهم دخل اللهم رزقنا ما يدخلنا الجنة من قول أو أمل واغفر لنا ذنوبنا ولوالدينا اللهم ارحمهما كما ربيانا صغيرا اللهم ارحمهما كما ربيانا صغيرا ربنا حملنا لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما جزاكم الله خيرا وبارك الله فيكم وجمعنا الله واياكم في جنات النعيم في مقعد صدق عند مليك مقتدر وصل اللهم على محمد وعلى ال محمد